orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ ó ti tójọ́ méjì mẹ́ta tí mo ti ń fiṣẹ́ síta táwọn èèyàn sì ń gbìyànjú rẹ̀ tí wọ́n sì ń pè mí lọ́tún lọ́sì wípé àwọn gbìyànjú àwọn sẹ́yìn àwọn rí i pé bẹ́ẹ̀ lélẹ́dùnmọ̀dì ni kò rí ìta àjogún lọ́dọ̀ àwọn bàbá wa ni tí a sì kábàámọ̀ pa àjogún rẹ̀ nítorí pé àwọn bàbá wa jẹ́ ká mọ̀ pé Elédùà àfagbára sínú ìwé àtegbò kẹ̀kẹ́ ẹni tó bá ti wá gbà gbọ́ tó lò bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ fún ẹ o ẹ má jà sinmi ẹ má jà rẹ̀wẹ̀sì ẹ já gbìyànjú ẹ o àgbàlá mọ̀ pé lóòótọ́ lóòótọ́ Elédùmarè ó ti dá ayé ó ti dá tó fẹ́ ká lò kó tó di kọ́ dá wa iṣẹ́ tí mo fẹ́ fi síta lákòókò yìí ó ní í pẹ̀lú iṣẹ́ tí wọ́n bá ń ṣàṣìyàn kí àṣàṣìnà kó má bàa ràn yàn ṣe ẹ̀rí tó bá jẹ́ pé gbogbo wa là máa múra ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlòmíì kò ní ṣe é ọ̀pọ̀lọpọ̀ ni ó faralẹ̀ tó jẹ́ pé oògùn ojú oorun ló borí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló faralẹ̀ tó jẹ́ pé látọjú àlá náà ti gbé ìgbésò ayé náà ti gbèsòrò sáyé rẹ̀ ẹlòmíì ò sì fura ni ojú ayé náà ló ti kùn tí ń bá yí ṣùgbọ́n gbogbo nkóhùn tó wáyé ó jẹ́ ó yẹ kó lúkálùkù wa ọlọ́run ti kọ́ wa ní ọgbọ́n fún wa lóye wípé ká dáàbò bo ara wa ká ṣe kí ni ká dáàbò bo ara wa kí ipa ayé pé èèyàn kó má bàa ká wa bí ẹ tiẹ̀ jẹ́ páwọn àgbàlagbà tán bá tún bínú ó tún fún wa ní ọgbọ́n àtòye láti lò láti pẹ̀tù pé kí wọ́n tún lè yọ́nú sí wa kí wá lóde táwọn wo ọ̀nà àti lálàáfíà àti nídìnnú àti láyọ̀nù ayé wa táwọn wò ràn àwa máa ẹlòmíwàá máa dààmú kí yóò máa dààmú kí àwa máa dààmú kí orísun ìṣòro rẹ ni kọ́ ọ lọ kó o fi mọ ibi tó wà bọ́ ọ bá bẹ́gi lórí mọ̀jẹ̀ ń tọ́ ọ tó mi bá rọ̀ sí igi wọn tún sọ bọ́ ọ bá wugi tán pátápátá tó ń ti gbòǹgbò bómi bá rọ̀ igi ò lè sọ mọ́ dákun lọ sórí sun ìṣòro ayé rẹ gangan ni kò ti lọ wú Elédùmarè ó sì bá rú nítorí náà ẹ gbìyànjú iṣẹ́ tí mo fẹ́ fi síta yìí tí wọ́n bá ń ṣàṣìyàn tí ó jẹ́ pé ẹnìkan tiẹ̀ nímọ̀ pé wọ́n ń ṣàṣìyàn torí kò ní dọ́dọ̀ rẹ̀ wọ́n sì lọ bà mí kò dùn mí kọ́mọ́ bàyà rárá gan ya jùlọ kò bà mí ó ya jù ó bà mí kò dùn mí lọ ẹ dákun èyí tí mò ń sọ yìí ó ń kà mí lára ẹ jẹ́ kí a gbìyànjú Elédùmarè ó sì máa dáàbò bò wá torí pé ó fi nǹkan tó pọ̀ sáré wí àṣírí àtagbára kan bẹ́ ń bẹ̀ ń bẹ lára egbò ń bẹ lára àwọn ẹranko tó dá ẹ jẹ́ ká lò wọ́n ká fi protect ìgbésí ayé wa nígbà náà la pé Elédùmarè ti dá nǹkan kó tó dá wa ẹ má jà wúra wà náà iṣẹ́ tí mo fẹ́ fi síta ní iṣẹ́ tó pé tán bá ń sà síyànṣẹ́ kódà kò ní màpá ń sàṣìhùn débi wípé yọmọ wò pé kíní kan máa ń ṣe mí torí pé ẹni ọlẹrù ní òfòrí gbé bí ò ti ẹ̀fọ́rí gbé nígbà tí ọba dọ́dọ̀ yín ṣe bó ní ọba ìbànújẹ́ ní ọba ìbànújẹ́ kú òun ní ó fi ìbànújẹ́ lò gbèsè ayé rẹ̀ tán nígbà ọba sáré sáré sáré sáré títí títí títí torí pé nǹkan kan ò ṣe yín fúnra rẹ̀ náà lọ kó sínú ibi tí ọ̀yẹ́ kó sí inú kò bẹ́ẹ̀ ṣùgbọ́n yìí náà má wòra yín ràn tàbá wa rẹni tó fẹ́ gbìyànjú sẹ́yìn àwọn nǹkan tí ó lọ ní láti gbìyànjú ẹ̀ nǹkan tí ó lọ ní mo fẹ́ kà yìí yóò wá isu ògìrì sákọ́ iṣu ògìrì sákọ́ yóò wá atari odidi mẹ́ta atari odidi mẹ́ta yóò wá ìrù òkété ìrù ìrù òkété láti bi ìdí rẹ̀ kì í ṣe bí a ṣe orí rẹ̀ nìkan lókè ń wo láti bi ìdí rẹ̀ báyìí láti gé ìrù òkété mẹ́ta a wá ọ̀pọ̀lọ́ àyè mẹ́ta ọ̀gà gbígbẹ mẹ́ta àwa mhm. tún wá ọwọ́ àti ẹsẹ̀ òkété ọwọ́ àti ẹsẹ̀ ọwọ́ iwájú méjèèjì ẹsẹ̀ iwájú méjèèjì ẹsẹ̀ méjèèjì àtòkété ni o ni o àwa mm, yóò jẹ́ ọwọ́ méjì ọwọ́ ẹ̀yìn náà méjì so yóò jẹ́ two two kì í ṣe tòkété méjì o kan ni o so ọwọ́ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin o àbí ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin o àwa tá a bá wà á wà òun náà wà nílẹ̀ báyìí á wà lọ wá ìkarahun ìsáwùrú ìyàn wà pọ̀ ìkarahun ìsáwùrú òun ọ̀pọ̀ lẹ́yìn tá a bá wá wá ìkarahun ìsáwùrú tó pọ̀ tán ìwé tá lọ wá o ìwé mọ́fọwọ́kan mọ̀ mi ìwé kí ló fi mi ṣe ìwé àlùpà ìdá ìwé èkùyà ìwé àlùkèrèsè ìwé epo ọ̀bọ̀ epo ọ̀bọ̀ then a wà ńlá epo gínlá tàbí gínlá náà epo gínlá tàbí gínlá á wà lẹ́yìn náà á wà ẹ̀rù tàbá wá wá gbogbo nǹkan ìtàn ẹja kó nu àpẹ pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹja jò àwọn iṣẹ́ tá a ti ṣe fún yẹn ni tí ẹ sì ń dúpẹ́ pé àwọn rí i pé ọ̀tá ń sinra ẹ̀ ẹja jò tá a bá wá jò iṣẹ́ yìí o tàbá ti wá jò tán tá a fẹ́ máa lò bá a sì ṣeré bá a sì ṣe tàbá ti jò tán á mú kan á fi ṣe ọ̀sẹ̀ tó bá jẹ́ni tó lè sin gbẹ́rẹ́ yóò sin gbẹ́rẹ́ mẹ́sàn-án sórí tó bá jọkìn tó bá jóbìn yóò sin méje tó bá ti wá mọ ẹ̀kọ́ tútù ẹ̀kọ́ tútù á mọ̀ fi lò ẹ̀kọ́ tútù ẹ má jà fọ́tí lò ẹ̀kọ́ tútù ní kẹ́ ẹ mọ̀ fi lò ẹ̀kọ́ tútù ní kẹ́ ẹ mọ̀ fi lò bẹ́ẹ̀ ni a sì sọ̀sẹ̀ rẹ̀ díẹ̀ náà a sì ń gbẹ́rẹ́ rẹ̀ tí ẹnìkan bá ń sà sí wa ẹ má jà dára wa láàmú ẹ já wo títóbi ọlọ́run kò ní dọ́dọ̀ wa fúnra náà ni ọmọ rájàlú láàrin àwọn tó yíká bí ṣe rájàlú lórí ọmọ ní ọmọ rí rájàlú lórí aya tó bá jọkùnrin ni bí ṣe rájàlú lórí ọmọ ní ọmọ jáde rájàlú lórí ọkọ tó bá jóbìnrin ni àbí láwọn kankan tó yí ká kò ní ráyè gbọ́ tí a máa ń gbọ́ báyá ní ó fi álẹ̀ fúnra rẹ̀ ẹ dákun ẹ já lọ gbìyànjú iṣẹ́ yìí ẹ já lọ gbìyànjú iṣẹ́ yìí tí n bá tí mo bá fẹ́ bu àwọn iṣẹ́ mi máa wò pé kí n má gbàgbé máa wá kí n má sì kà fún yín máa wá kọ́lẹ̀ máa kọ́lẹ̀ tí ó tí ó pé yóò dàn máa wá ní òkè jẹun kí n gbé fún yín bá ń kẹ kẹ kẹ kẹ lọ ṣe ẹ dákun ẹ lọ gbìyànjú ẹ yín máa ká mi lá ẹni bá rí pé ẹni kan dà mí láàmú èèyàn kan dà mí láàmú èèyàn ẹ lọ́ọ́ lọ da gbogbo wa tọ́ bá sí àwọn àgbàlagbà á bẹ̀ wọ́n àwọn àgbàlagbà náà sì dáríjì gbogbo wa ẹ ṣùgbọ́n ká máa yọra wa lẹ́nu láwo èèyàn tó lọ́njọ́ dá fúnra wa kò rí bẹ́ẹ̀ ẹ wò ẹ jẹ́ kó kálukú kó gbìyànjú ká wá nǹkan tá a fi lè kọ́va ara wa mo bá ń ṣàṣìwà tí ò ní dọ́dọ̀ wa nígbà bá ṣe ṣiṣẹ́ tí ò bá ṣe tí wọn ní dákẹ́ ẹ lọ gbìyànjú sẹ́yìn agbára Elédùmarè láti ṣe Elédùmarè yóò jẹ́ fún yín yóò bá yín lára mu àní ṣìṣe o ojú òsì ní tiwa àṣẹ Èdùmarè.